أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث الرحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون احسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمه الله وبركاته أتذكر نوما على منه تفسير القرآن الكريم لنا أقاري سورة التحريم ما آية لجي بين انظروا كما والتي أتت على يدري دار الزواج سورة موسى ọ̀rọ̀ ọlọ́run tó fi ní àwọn obìnrin méjì kan tí wọ́n jẹ́ lórí mi tí ọlọ́run sì fi ìṣára ìró òdùnú ìwọ àìjẹ́nà fún ọtí wọ́n ti fún tó kú. sọ àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti ka àwọn áyà méjèèjì lórí التبرك والقرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضرب الله مثلا للذين فإذ الذين آمنوا امرأة وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابني عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين وامرأة عمران التي أحصلت فرجها فلصقنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من المقبل الخالقين أو آية الجد قل يا الله وضع بخني أو بريش فأسرق عن alákọ̀ọ́kọ́ nínú wọn ó ní ìyàwó fìhàwọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú wọn ó ní Mariam ọmọ àwòrán nínú àwọn ìtọ́wárí mùsùlùmí nípa ọ̀la tí wọ́n sọ méjèèjì ní wọ́n ní ọ̀rọ̀ àlejò sọ́nà bá wà ní ìwọ̀sọ́dọ̀ kí á lẹ̀ ọmọ Malik tó gbà wá. فعلا صلى الله عليه وسلم خير النساء العالمين obìnrin àwọn obìnrin tí wọ́n lóore jù ní ayé àwọn mẹ́rin ni Maryam bintu Imran ẹni Maryam ọmọ Imran ìyá àlejò yìí sáà وخديجة وآسيا امرأة فرعون أتي آسيا يوم فرعون وخديجة بنت خويلد أتي خديجة أما خويلد يا النبي صلى الله عليه وسلم ناقصة وفاطمة بنت محمد صلى الله عليه وسلم أتي فاطمة ọmọ àlejò Muhammad sallallahu alaihi wasallam so orí àdínkù wọn ni ìdánilẹ́kọ̀ọ́ ayọ́ ọ̀dàlẹ́ lórí lónìí àkọ́kọ́ ní àwọn obìnrin tí wọ́n tóbi tí wọ́n ní ipò tí wọ́n lóore nílé ayé àṣìá bíi ìtùmọ̀ gáàsì àṣìá مزاحم وأعطاني وفي مصر síwájú ọdún one thousand four hundred years síwájú ilẹ̀ ìlàdíyà èyí tó kọ́kọ́ ti pé adí àlọ́dún ìgbésà. àsìkò rẹ̀ ó jẹ́ obìnrin tó dé sẹ̀lú síwájú tó tó dé àlejò mọ́tà ohun tí ẹ̀ ní obìnrin tí ó tójú ẹ̀ tọrọ tèmíkà tí ò jẹ́ kí aburú kankan kàn án òun náà ti lè jẹ́ kí ìhàwọn náà kó pa ẹ̀rù pé lásìkò náà gbogbo àwọn ọmọ tí wọ́n bá bí lásìkò yẹn olè ìhàwọn náà pa ẹ̀rù pé ó ń bẹ̀rù ìran tí wọ́n rí sí pé ọmọ kékeré kan tó bì nínú àwọn ọmọ lórí Israẹli òní yóò dojú ìjọba rẹ̀ gbélé àtọwọ́ rẹ̀ ni yóò ti fi parun wọ́n wá ń fẹ́ kọjá pé ẹni tí wọ́n sọ ní òní ṣẹlẹ̀ ọ̀nà tí ò ti fi ní ṣẹlẹ̀ ni pé kí wọ́n má bí ọmọ náà ọmọ mélòó ni afẹ́fọ́ ni pé kí wọ́n má bí nígbà tí etí kì í sọ lọ́wọ́ tí ò ní fẹ́ kóbìnrin kan fún lówó lásìkò náà. tó ẹni tí ń bẹ níkàwọ́ rẹ̀ nípa agbára ni pé gbogbo obìnrin tó bá ti bímọ tó bá bí ọkùnrin ni wọ́n pa. sọ ìyàwó fìràwọ̀ yìí nígbà tó ti àlejò mọ́fẹ́ ọlọ́wọ́ ọba ọba àlejò ọlá ó sọ ìfẹ́ àlejò mọ́fẹ́ sí lọ́kàn síwájú sí fìràwọ̀ tó tó fojú fojú kan èyí olójẹ́ pé ó dìde láti rọ́ọ̀tì nìka wípé kí fìràwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àyàt àti hadith tó sọ̀rọ̀ nípa àṣìyà ìyàwó fìràwọn ó ní yẹn tí a kàtẹ́rìn sí nínú sọ́ọ̀tì sàkámì àmọ́ súnà àlẹ́bí sọ́mọ́mọ́ àwọn àdìyẹ sọ́mọ́ ó ní àdéhùn sí aṣọ kọ́kọ́ kà sí àlẹ́bí sọ́mọ́ pé àwọn obìnrin olóore tí wọ́n pé lóore nínú ilé ayé pátápátá àwọn mẹ́rin ni àwọn náà ni Maryam ọmọ Imran àti Asiya ọmọ Nùbáì àti Khadija bíntu Khuwaylid bẹ́ẹ̀ ni àti Fatima ọmọ àlẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam báyìí ni ìmáàmù Tirmidhi yóò gbà wá nínú àkírà rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀gbọ̀wọ́rọ̀ mi náà wá láti ọ̀dọ̀ Abi Musa al-Ash'ari lórí النبي صلى الله عليه وسلم كمل من الرجال كثيرين àwọn ọkùnrin tí wọ́n pé pérépéré nípa ìgbàgbọ́ àti ìwà àti oríṣiríṣi ìkàtà bùkátà ìtókè èèyàn pé àwọn táàlì ni wọ́n pé nínú ọkùnrin wọn pọ̀ nínú wọn ni àwọn òṣìṣẹ́ ńlá tí wọ́n jẹ́ olùdásí inú wọn ni àlejò ọlọ́run inú wọn ni àwọn àwòrán àwọn tí wọ́n pé lóbìnrin èyí ni pé kò sí ẹni ó pé lóbìnrin àyàfi àwọn tí àlẹ́fà àtàlà ń dárúkọ yìí wọn ni àṣìyá bíntì nàzáàrí àti Maryam bíntì Imran àti Khadija bíntì Khuwaylid àti Fatima bíntì Muhammad sallallahu alaihi wa sallam bákan náà àlẹ́fà àtàlà ń tọrọ àmú ẹnu bá ọlá tí Àìṣà bíntà ìbákà tó ní. Títọ́ Àsíyà nígbà tí wọ́n sọ àlẹ́kùn mẹ́ta sínú odò ọlọ́wọ́ bá ó sàlàyé rẹ̀ tó pé pérépéré fún ọlọ́ àìsàn ọlọ́wọ́ wà ní sọ́lá ní ṣírkà áyà kùnkìtà bìbìlì eléyìí ni àyà ọlọ́run ọba tó wà nínú síra síra tó hàn gẹ́gẹ́ نتلو عليك بالنبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون أما كعصو ìròyìn ànábì Mùsá àti fìràwùnà a máa kà fún ọ lódodo torí àwọn tí nígbàgbọ́ sí i. إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم ويذبح أبناءهم ويستحي نساءهم إنه كان من المسلمين dájúdájú fìràwọn فرعون ṣe أبواب lórí ó ṣe gírímọ́ǹkẹ̀ lórí ilẹ̀ ó wá mú àwọn ọsọ wá di ìran ìran ìran ìran ìjọ ìjọ ìjọ torí kẹ́nu wọn bá lè mọ́kò divider rule ló ṣe fún wọn. yẹ̀sítàbí ìfòtọ́ ìfàtàlì nìyẹn apá kan nínú wọn àwọn nǹkan tí ó jẹ́ kí wọ́n lẹ kí wọ́n má lágbára òun ló ń bí wọn ò ní kàwé wọn ò ní oúnjẹ tó dáa wọn ò lè rí ọ̀nà àti máa tà máa rà tó dáa gbogbo àwọn nǹkan tí wọ́n fi gba wọn àti tí wọ́n lè gbé ẹrú làwọn ń ṣe. àwọn yẹn yorùbá bí kò àbẹ̀lẹ̀ àbùrù a máa pa ọmọ tí wọ́n bá bí wọ̀nyẹ̀ sáàyè nìkan àbùrù tí wọ́n bá bí mo obìnrin ó fi lẹ̀ kò ní fọwọ́ kàn wọ́n. ìnáwó káàlẹ̀ nínú ìmọ̀sùlùmí dájúdájú fìràwọ̀ ó jẹ́ ọ̀kan nínú àwọn oníbàdí àwọn ìgbìmọ̀jẹ́ ọlọ́ni ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ọlọ́ni ṣùgbọ́n àwọn ọlọ́run afẹ́ fún wọ́n afẹ́ fún wọn ní ipò ilé ayé káwọn wá jẹ́ ẹni tí wọ́n máa já síwájú lórí àwọn tó ti ń bọ tó ti ń tó ti ti wọ́n bọ lórí àwọn tí wọ́n ń bọ wọ́n tẹ́lẹ̀. ẹni pé afẹ́ fún wọn de aṣíwájú lórí àwọn ìyókù ọ̀nà wo láwọn àgbàtà ti ṣe ونمكن لهم في الأرض وملي فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون طواف ولا بارانو ريلي kí fìràwọn ọ̀hún lè mọ̀ ó sì lè rí láì dájú òun àti àwọn ológun rẹ̀ ìpè ìpè wọn ń bẹ̀rù wọn ti ń fìyà jẹ àwọn ọ̀rẹ́ yìí wọn sì ń pa wọn lọ́mọ yóò padà wá ṣẹlẹ̀ wọn ò ní ọgbọ́n tó lè dá sí torí pé ìtọ́nà ti gbà lérò ni kò sí nǹkan kan tó lè dá dúró. أي نمكن لهم في الأرض ونجعل فرعون وهامان وجنودهما يرون من هذه الطائفة المستضعفة ما كانوا يخافون من هلاكهم وذهاب ملكهم afẹ́ kó àwọn tí wọ́n jẹ́ ìkàkà tí wọ́n jẹ́ ẹrú afẹ́ fún wọn lágbára káwá jẹ́ kó jẹ́ pé àwọn ni wọ́n borí fìràún àti àwọn ẹ̀jọ́ rẹ̀ tí fìràún àti hamana wọ́n lè rí pé a ní àwọn jagunjagun pọ̀ kì í ṣe nǹkan tí ó lè kó ẹyọ ni níbi ìjìyà ọlọ́wọ́ ọba wọ́n lè rí pé àwọn tí wọ́n ń fìyà jẹ yóò gangan àtọwọ́ wọn ni ìparun yóò ti wá àfọwọ́ra ni ìjọba wọn yóò ti dànù àtọ́wọ́ wọn bá láti ẹ̀sìn kúrò ní láti lé wọn kúrò nù ìlú wọn láti ọwọ́ bàbá ìsàlẹ̀. ohun tí fìràhùn tó ń bẹ̀rù ó ní ọmọ tí wọ́n ní ó lọ́jọ́ tó ń ní ó ṣokùnfà kí ìjọba rẹ̀ wó ìdúró tó ti jẹ́ pé ó ń pa gbogbo àwọn ọmọ tó bá bí ó lè jẹ́ pé ọmọ náà kò ní padà wá tẹ̀mí débi pé yóò gba ìjọba òwò. afa ibnu kathir rahimahullah nínú kathir rẹ̀ ó ní arada fir'auna bi hawlihi wa quwwati èròǹgbà fir'auna ni pé ọgbọ́n tó ní àtagbára tó ní àyẹ̀jù lè mú ta ó ní yóò kó wọn là lọ́wọ́ ọmọ tí wọ́n ní wọ́n bí òun yóò wá da ìjọba òun lò sọ́mọ ẹ̀ àwùjọ àlùkà ṣùgbọ́n gbọ́n rẹ̀ àtagbára rẹ̀ kò sí láǹfààní. báyìí nafọ̀dọ̀ mọ́wùtà àdàkùnkùn ọlọ́wọ́ ọba ọjọ́ kí ìdájọ́ rẹ̀ kó nílẹ̀. بأن يقول إهلاك فرعون على يد موسى مجد إقبار فرعون أتوى الذي موسى نوتي بل يقول هذا الغلام الذي افترضت من وجوده حديث ti ومن تنبر فيقل ń قوما fẹ́ẹ́fẹ́ وزا sọ́ra إنه ليه má موسى أنزل afọ rẹ gbogbo nǹkan lò rẹ náà ni ọmọ àlè tí ó fi dàgbà tó lè mọ̀ pé ànàrọ́bù sàmáwá àti ìkúmọ̀ rẹ gbogbo nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba tó tẹ̀lé asánmà gbogbo nǹkan ìrọ̀rùn lọ́ba lọ́dọ̀ rẹ̀ gbogbo nǹkan bá lérò pé ó ti kò tẹ́lẹ̀ tó ní lọ́nà ìṣe. wúwà alqáhiru alqálibu alazim ó ní ọba tí gbogbo nǹkan bẹ lábẹ́ rẹ̀ tó sì ohun sì ní olúborí ọba tó tóbi jù alladhi ma sha'a kana wa ma lam yasha' lam yakun ọlọ́wọ́ ọba tó yẹ pé gbogbo ohun tó bá wù pé yóò ṣẹlẹ̀ náà ni ó ohun tí ọba wù kò lè ṣẹlẹ̀. báyìí ni súra yìí ló fi ń fún wa ní ìró ìpè ìtọ́nà ń fẹ́ láti pé yóò ṣẹlẹ̀ ìpè ìjọba fìràhùn yóò padà wá wó yóò padà wá dẹni ìgbàgbé àwọn tí ń tẹ̀mẹ́lẹ̀ àwọn ni wọ́n padà wá di ẹni gíga ọlọ́run bá wọn máa wọ fáìlìbò àlà amúrí wàlàkí nà àtàrọ̀ lẹ́sìn ọlọ́run gbogbo àlámọ̀rí ẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ wọ́n rò àwọn àgbọ́gbọ́ àwọn jẹ́ kí àwọn ọlọ́ni wà ọ̀háìnà ìlàmú ìmì múta àlùfàrùkùrì àwa ti ilham fún ìyá àlẹ́bí múta nígbà tó bí tán ife má bẹ̀rù ọmọ rẹ fún lọ́yà ọmọ fáyìlà fífi àlẹ́ yìí bẹ́ẹ̀ni bá wá ń bà ẹ́ sẹ́yìn kankan yóò ṣe ọmọ yẹn fàlùkì yìí sọ ọmọ náà sínú odò sọ́sọ́mù wàlá tàkọ́fì wàlá tàbẹ̀rù mọ́bẹ̀rù mọ́tì bànújẹ́ iná rọ́ọ̀dù ilẹ̀ ìsì á padà wá dá ọmọ náà padà sọ́wọ́ rẹ̀ wàjá ìlú hùmínà ni mo sọ yìí á sì sọ sí ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ọmọ yẹn tó ọba ti fi tán fún oṣù fún lọ́yà tán tó ń bá ń bẹ̀rù pé nǹkan kan ó sí sọ fún mi ọlọ́run ọba tó pa ọ́ rẹ̀ yóò sọ ọmọ náà òkú ìṣàkàn tí òun torí ìdí èyí má bẹ̀rù ilé ìlú a padà wá dá ọmọ náà padà sí ọ a wà sọ di ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ọlọ́run فالتقطه آل ọgbọ́rọ̀ sọ́nà lẹ́nu torí pé onígbàgbọ́ ni ọwọ́ aṣọ ọmọ náà sórí omi gẹ́gẹ́ bí ọlọ́run ti pa láṣẹ àwọn ará ilé fìràwùn èyí pé àwọn sójà rẹ̀ pàlìtà kọ̀kọ̀ òun àwọn náà sí ọmọ náà omi wa àwọn tí wọ́n nígbà tí wọ́n gbé wọ́n ló rò pé bọ́yá yóò ta àwọn láǹfààní kan ni ṣùgbọ́n ọlọ́run ti ní kí wọ́n gbé ó lè ṣe pé òun bá gẹ́rẹ́ ní ọ̀tá wọn òun sì bá gẹ́rẹ́ ní ìbànújẹ́ wọn inna fir'auna wa hamana wa junudahuma kanu khati'in fir'aun àti wàbíìrì rẹ̀ àtàwọn ah, sójà rẹ̀ gbogbo pátá kánú ọ̀tẹ̀lẹ̀ wọ́n ti ṣe wọ́n ti tẹ ojú àlà ọlọ́run ọba wọ́n ti ti fa ìdúró rẹ̀. أقول تفسير والهمنا أم موسى حين ولدته وخشيت عليه أن يذبحه فرعون wípé a ṣe ilham wípé kìí ṣe àdájọ́ ọlọ́run débi pé àrùn ọlọ́run ṣe wà ní ìdí ilham ó ní pé nǹkan kan lọ́wọ́ sọ sí lọ́kàn yọ wà máa rí gbígbà tí ẹnìkan ń bóyún sọ̀rọ̀ wípé ṣe nǹkan báyìí kì í ṣe pé àwọn arán màláìkà wá sí pé ọlọ́run sọ fún ọdún tó ṣe nǹkan báyìí ilham ni ìfimọ̀ nínú ẹ̀mí lọ́lọ́run fi hàn nígbà tó bímọ náà tán sẹ́rù ń bà á wípé títí ra ọ̀nà wọn gba ọmọ náà kó gbé e lójú àwọn ọmọ sí méjì nínú àwọn ọba ní Israel ọlọ́run wa ni nínú ẹ̀mí ẹ̀ ọlọ́run sọ fún pé àrùbẹ̀ ìlú mùtìmọ̀lùmọ̀ sọmọ rẹ lọ́yàn pẹ̀lú fàyàbalẹ̀ فإذا خشيت أن يعرف أمره فضعيه في صندوق وألقيه في اليم في النيل tí ọba wọn bẹ̀rù nítorí wọn mọ̀ obìnrin kan lóyún lólé ó sì ti bímọ ọmọ náà dà bẹ́ẹ̀ ni máa ń bọ ọ lẹ́rù gbé ọmọ náà sínú àpàtì kan kó sọ sínú odò míì orí odò kan tí wọ́n ní náà ní míì bá òní àwọn náà òní. tí wọ́n bá wá sọ ti mọ́bẹ̀rù kankan wípé bóyá fẹ́ àwọn ni wọ́n padà wá rí i. lọ́bẹ̀rẹ̀ ìmọ̀bànújẹ́ lórí ọmọ rẹ̀ torí pé ọmọ tí o sọ tó dùn á padà wá dá padà fún ọ láńdà torí pé ọlọ́run ọba ní plan lórí ọ̀fẹ́ sọ́dọ̀ òjíṣẹ́ tó gẹ́gẹ́ tí kìíní yẹn ti wá lọ́kàn rẹ̀ náà náà ló ṣe ọwọ́ náà kò dùn àwọn ọmọ ogun nígbà wọn agbẹ̀ wọn ò lè bá nǹkan kẹtẹ pẹ̀lú láì sí àtẹ fìràwọ̀ wọn ọmọ tá a rí ní odò tí èsè pé bàbá lọ́wọ́ ẹnì ó bí bóòlù ọmọ tẹ́lẹ̀ wà ní odò ní àpòkí eléyìí ọ̀dàgbà ó dìgbà tí olórí bá gbọ́ wọ́n á gbé lọ sí iwájú fìràwọ̀ nígbà tí fìràwọ̀ rí ọmọ irú èwo lélẹ́yìí.

lọ́wọ́ adé ìgbẹ̀yìn ọmọ tí wọ́n gbé òun òun náà ni ìgbẹ̀yìn ìjọba rẹ̀ òun ni ó kù sí yọ̀ọ̀yọ̀ ọlọ́ni wàkọ́ọ̀lẹ̀ tó mọ́ àtúntò àwọn náà qurratu aynin li wa lak la ọmọ yìí ọmọ tí ó jẹ́ tí ojú wọn ó tutù dáàmú ọmọ sínú ọmọ àtẹ̀lẹ́ orí bọ́mọ náà ti lẹ́wà sí torí ìdí èyí mọ́pa àtá àyẹ̀wò àmọ́ lọ́jọ́ iwájú ọ̀padà wá ti wá lárúkà yìí nígbà tí wọn gan bá dògbò ó ní ilẹ̀ nìkan ọ̀tọ̀ tí wọ́n máa ṣiṣẹ́ tó ń ṣe àwọn àtàfihàn wà dàda àdúkàtì ẹ̀kọ́ dọ́mọ wọ́n hùn láyé ọ̀rọ̀ ṣùgbọ́n wọn mọ̀ pé kéèdì ọlọ́run ọba ni ní tọ́lọ́ fẹ́ ṣe lọ́kẹ́ kó tẹ̀lé eléyìí ni àlàyé nígbà tí ìyàwó fìràhùn tó ní ọmọ yìí tọ́lọ̀ ń sisẹ́ tọ́lọ̀ ń sọ ìfẹ́ rẹ̀ sí lọ́kàn ló bá dìfẹ́ǹdì ọmọ yìí lọ́nà tó pọ̀ ó mú àwọn ọ̀rọ̀ tí ó gba ọ̀dọ́ orí fìràwùn tó lọ́wọ́ sí ìṣe mùwá pápọ̀ pẹ̀lú ẹ̀ ìyàwó fìràwùn ní gẹ́gẹ́ bí akíkọ́ omi ní áàtì àdínkì màzáàtì àwọn afáà ni ó wà nínú àwọn obìnrin tó yẹ pé lásìkò rẹ̀ gan fún rẹ̀ èèyàn ńlá ni torí pé ó wà nínú àwọn ọmọ ànábì ọlọ́run ọba nínú àwọn ọba lóyún ìṣẹ̀lẹ̀ yìí ọwọ́ ajẹ́ ìyá àwọn mùsùlùmí orí pé ìyàwó ọba ó ní ìyá gbogbo aráyè kù gẹ́gẹ́ bí àwọn ìyàwó àlẹ́fà àtàlà mẹ́ta jẹ́ ìyá tiwa. lásìkò náà ìwà dáadáa ni wọ́n bá pẹ̀lú ẹ̀ orí oláàánú lójú olóògbòdo ni gbogbo àwọn nǹkan táwọn tí wọ́n ń tẹ̀lé tí wọ́n bá ń fẹ́ gbogbo ẹ̀mí tuntun wọn kì í jẹ́ kára ó ní wọ́n. ó tó lẹ́yìn ó tó wípé káyíyàn tí ọlọ́run ti ṣe àpèjúwe fún àwọn tí wọ́n nígbàgbọ́ eléyìí náà ti tó fún un lọ́wọ́ aṣọ tó fi ràwọn ẹ̀sìn ọmọ yìí ó yọ jẹ ọmọ tí ó mú ìdùnnú wá fún wa torí ìdí èyí má pa látara rẹ̀ a lè rí àti àwọn èèyàn rẹ̀ wọn ò mọ̀ pé ìparun àwọn làwọn gbé sílé. ọlọ́ni wà ọ́pọ̀ àpò àdúgbò mi mú dáfà rẹ̀ bá nígbà tí ìyá àlẹ́bí Musa tó ti sọmọ ló ti sọ fún àbúrò rẹ̀ àbí ẹ̀gbọ́n àlẹ́bí Musa pé máa wo ọmọ gbogbo tó bá ń sọ̀rọ̀ nígbà tí àwọn ọmọ ẹmẹ̀wà fìràhùn tó gbé ọmọ iwájú ẹ̀gbọ́n rẹ̀ náà ti gbé torí pé ń sọ wọ́n a máa ṣe bí gbàgbọ́ tó ti ṣe tó ń sọ̀rọ̀ tó ń fi lè mọ́mà tó ń bọ̀ pa padà wá pé kọ́ ọmọ ẹ̀kọ́ tó lò àwọn sábà gbé ọlọ́ni wà á àfùwá àdúgbò mi sá tó dé bá ìyá ànábì Mùsá wá jẹ́ kí ẹ̀mí rẹ̀ wọ́n bá kúrò lára rẹ̀ bí ìgbà tí ò jẹ́ tí ìfẹ́ta lára rẹ̀ mọ́ orí ìbẹ̀rẹ̀ àti ìbànújẹ́ nǹkan àdásílẹ̀ dé débi pé kò lè ní sùúrù mà tí ìbá ṣe pé ọlọ́run tó tó kì lọ́kàn kò jáde wá pé ah, ọmọ mi ní o ọlọ́ni lọ́wọ́lá àwọn ọ̀pọ̀pọ̀lá àlàkọ́lùfìyà tí kì í bá tàwọn aláàdì ọkàn rẹ̀ tọ́kàn rẹ̀ lè lè takú nàmínà lóòrùn torí kó náà lè jẹ́ onígbàgbọ́ fún ọmọ rẹ̀ nígbà ọlọ́ni ọ̀kọ́lẹ̀ ti òfin òfin wọ́n sọ fún ẹ̀gbọ́n èyí pé ẹ̀gbọ́n àlẹ́bí mọ́sá ọmọ tó ti bí síwájú tó tó bí àlẹ́bí mọ́sá ó ní máa fojú sí la o gbogbo tí wọ́n bá ń ṣe nínú léyìn gbogbo ẹni tó máa wò kó o sì máa mú ìròyìn wá fún mi. bàbá sọ̀rọ̀ sí àdìsúnmọ̀ mi òun lọ́wọ́ á ọmọ náà lẹ́bàá omi tó ń wò wọ́n tó ń wò wọ́n títí wọ́n ti gbé ọmọ yẹn lọ sínú ilé ìfìràhùn wọ́n mú mi láyé ṣòro wọn ò sì mọ̀ pé ẹnìkan ń wo àwọn tó pé ọmọ ní ń kọ́. so ìyá àdẹ́bí musa nígbà tó gbọ́ pé fìràún ló gbé ọmọ lẹ́yìn tó ti jẹ́ pé òun ní ń pa àwọn ọmọ tuntun kéèké tó bá lọ́sẹ̀ yìí automatically yóò ti rò pé bóyá wọ́n pọ̀ mọ́ ìdínú tí ẹ̀mí rẹ̀ ti kù yọ tẹ́rù bá pẹ̀lú ìbànújẹ́ débi pé kọ̀tẹ́ ní sùúrù náà fẹ́ lọ ọgbẹ́ lọ sọ pé ọmọ òun ní ọjà kan lọ́pàá ọ léèkù tiẹ̀ tó kò ní ṣe láǹfààní kó dàbọ̀ bá jáde. torí dáadé rẹ̀ òun náà ló láǹfààní jù torí pé ọlọ́run ti yẹ lòmíì fún ọmọ náà tí ó sọ àti pé assurance tọ́nà ti fún un pé iná rọ̀dúùrù ilẹ̀ á padà wá dọ́mọ padà fún ọ eléyìí olókì lọ́kàn ìdúgbọ̀ tó kí ọ̀nà. ọlọ́ni wà àrọ̀mná àdéhùn mọ̀rọ̀ ọ̀bọ̀ àwa jẹ́ kí ọmọ náà ọgbà ọmọ ẹnì kankan oníṣẹ́ ọmọ òkú ìlú wọn láti wẹ́ẹ́ tó gbogbo àwọn tí wọ́n wá mú wá ọmọ ọ̀gbọ́n yẹn. فقال هل أدلكم على فقالت هل أدلكم على أهل بيت يقتلونه لكم ẹ̀gbọ́n rẹ̀ yẹn tó ń bẹ nínú ilé ìhàwùn lọ́wọ́ aṣọ pé tẹ́ ẹ bá fẹ́ mo lè fi obìnrin tí ó ń kú lọ́yẹ̀ fún yín nínú àwọn obìnrin inú ìlú ó lè kúkú gba ọyàn rẹ̀ lọ́sí àdìmọ̀ọ́sẹ̀ wọn ń dáwó lásìkò lọ́sí àdìmọ̀ọ́sẹ̀ òtítù pé bọ́yá pé tó bá wù yóò lẹ́yìn tẹ̀sí mo lè mú wa tí ọba yìí kọ lọ́yàn ọwọ́ àlọ́ kò yẹ ẹ̀ wọ́n á gbọ́dọ̀ fúyà lẹ́sìn gbọ́mọ fúyà lọ́mọ bá mú ọyàn ní bá mú ọlọ́ni ọ̀rọ̀ dàdí náà wù bá a ti wá dọ́mọ padà tó yẹ rẹ̀ ọ̀nà tá a gbà tá a ti dá ọmọ padà tó yẹ rẹ̀ lọ láti di ọ̀yàn lóru ṣé ìtàkọ́rọ̀ àyìnbó ha torí kí ojú rẹ̀ lè tutù kí ẹ̀mí rẹ̀ ó lè balẹ̀ kò sí nǹkan kan ọmọ àtàkùn kò ní lè ìkọ̀kọ̀ torí kó lè àdéhùn ọlọ́run àdéhùn òdodo lọ́dá fún mi wọn àti nà àtàrò tó láyà ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀nà wọn ọ̀nà ibi ọlọ́run ọba ti yí àdéhùn ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين nígbà wa dàgbà tán tó di ọ̀dọ́ alágbára ọlọ́ni akúni ìdájọ́ àti ìmọ̀ báyìí là ń ṣe ń ṣe ẹ̀kan fáwọn àwọn ẹni rí tó níbí ó ní ìròyìn ànábì Mùsá àti Áṣíà nípa pé òun lẹ́nu tí ó tọ́jú ànábì Mùsá nínú ilé ẹ̀ báwo ni Áṣíà ti gba ànábì Mùsá bọ́ lórí ìmọ̀ ọlọ́run lọ́kan lórí pé wọ́n tó ń fìyà jẹ ìmáàmù Tabari rahimahullah nínú tafsiri rẹ̀ ó mú ọ̀rọ̀ kan wá pé anna imra'ata Fir'aun kanat tas'alu man ghalaba wípé ìyàwó Fir'aun Asiya a máa fi àwọn ọmọ ogun léèrè yóò pè wọ́n wọ́n a wádìí lọ́rùn ìpàdé tẹ́ ẹ pẹ̀lú Musa ẹlẹ́ tó borí torí ìfẹ́ tí wọ́n ti fẹ́ràn rẹ̀ ẹni tí wọn ní sọ ti dáadáa sí wọn ni àwọn ni wọ́n wá ń sọ fún pé Musa ló borí nígbà tí wọ́n sọ fún pé ló borí lọ́wọ́ ọ̀rọ̀ yìí ọwọ́ etí fìhàwù فأركن فرعون فقال انظروا أعظم صخرة تجدونها في مضت على قولها فإن مضت على قولها فألقوها عليه ìkẹrẹ ọwá òkúta ńlá kan tó bá sì wà lórí ọ̀rọ̀ rẹ̀ pé òun gba Mùsá gbọ́ àti Harun òkúta ńlá orí ẹ̀rẹ́ gbé ta. Fàlámà àtọ́wò ha ọkọ̀ àtibásọ̀rọ̀ àwọn àtàmà. Nígbà tí wọ́n dé níbi tí wọ́n ti ń jẹ ní àwọn ògbé òkúta lé lórí, ọwọ́ agbójú sókè lọ sí sẹ́mà fàápùsàrọ̀ fẹ́ǹsì àtìlẹ́nà. Lọ́wọ́ ilé tọ́wọ́n ti kọ́ dé inú àìjẹ́nà. Fàmábọ̀t àlàkọ́ òní ha lọ́wọ́ akópa ìdínú láti máa sọ pé àmọ́ntù lè rọ́bì Hárúnà wà Mùsà ni pé mo gba ọlọ́run ọba Mùsà àti Hárúnà bọ́. wọ́n tẹ́gbà àmọ́rùn rúhàhà bẹ́ẹ̀ lọ́lọ́run yọ ẹ̀mí ẹ̀ wọ́n ó kéyà ti sọ́kọ̀rọ̀tò àdàjẹ́fẹ̀ rẹ̀ wọ́n wá sọ òkúta lórí ara lásán lẹ́yìn tàbí ìrù tí ò sí ẹ̀ nínú ara náà sọ̀rọ̀ rẹ̀ tó ní rọ́bì bìlẹ̀ ní ìdàkà bẹ́ńtàn tó jẹ́nà àdúrà tó ṣeun lọ́lọ́run gbà àwọn afáàní àdúrà rẹ̀ yìí wípé ìwọ ọlọ́run kọ́ ilé kan fún mi lọ́dọ̀ rẹ nínú àjẹ́nà wọ́n ní ìtumọ̀ eléyìí ni pé ìtàrọ̀t àlùgár ọ̀bùnàgà ìpè ó ṣe àtàyàn alájọgbé síwájú ilé torí pé ó ní. ẹ̀ńdàkà lọ́dọ̀ rẹ̀ tó olúkúlùkù tó bá fẹ́ tọ́ka fẹ́ kọ́lé ó yẹ kọ́ ẹ àwọn tí kọ́lé sí ọ̀rẹ́ rere ni kọ́kọ́kọ́ fi àṣàjẹ́ àwọn tí wọ́n jọ náà gbé síwájú tó tó kọ́lé ọwọ́ akọ́lé ọ̀nà ọ̀kọ́lé láàrin àwọn tó ń torí pé kí ni olúkúlùkù ẹni ọdún ọba ti rílẹ̀ sílẹ̀ ní ìfúnni nígbà tí nǹkan yí padà ń kọ́ ẹ padà wá di ìpínà fún wọn so alájọgbélà àkọ́kọ́ máa ń ṣe àṣàyàn síwájú ìtàkùn kọ́ni so àṣìá àjọgbé lọ́kọ́kọ́ wọ̀ pé ìwọ ọlọ́run ọba ìbìrì ní ìdàgá ẹ̀ka kọ́ fún mi lọ́dọ̀ rẹ ilé fíjànà nínú àlùjànnà pàápàá jùlọ nínú àwọn ìbáwọ̀ ọ̀rọ̀ tó wá ní pé láti á lórí àwọn ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wa sallam ni wọ́n jẹ́ ń dọ̀bí ẹ̀dọ̀ àlùfẹ́ọ́nà wọ́n wà nínú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wa sallam. kí ni ìwà àásìyà alákọ̀ọ́kọ́ annaha kanat rahima aláàánú obìnrin wàdẹ̀lílù dhalika indama ra'at Musa ẹ̀rí orí ẹ̀rí tó fi hàn pé aláàánú ni nígbà tó rí Musa amadatu ó gbé wàdá sàátú wàhámẹ́tù mílẹ̀ kọ́tù ó ṣe jáde ó sọ kò jẹ́ kí fèrè àwọn ọ̀pá eléyìí ó wà nínú àánú rẹ̀ torí pé kí ni nígbà táwọn bá ń lọ ṣiṣẹ́ tí wọ́n ṣe ìyàwó wà lé owó oníwà pẹ̀lú wọn láti máa ṣe gbogbo tí wọ́n ṣe ṣùgbọ́n ẹ̀kan tó sojú ẹ̀ tí wọ́n fẹ́ pa òun ló sì yẹ̀ tó tó lọ pa wọ́n sì mú àlàyé wá kí ọkọ rẹ̀ gbà ẹlẹ́ẹ̀kejì wà káàdà dáàtà adlin wà kárọ̀ mi wà ìkànnì obìnrin tó ní justice ó sì máa ń kọrẹ ó sì máa ń ṣe dáadáa fáwọn èèyàn. ẹlẹ́ẹ̀kẹta wàkánà pílbà mùtàwádìá obìnrin tó dáa ni kí onírẹ̀lẹ̀ màbúbàtà nínà àárẹ̀ gbogbo àwọn èèyàn tó tó ń bẹ lábẹ́ ìgbogbo wọn ni wọ́n fẹ́ wọ́n lè bẹ̀rẹ̀. àwọn àkùlá yìí mélòó la pé adé mẹ́ta alákọ̀ọ́kọ́ ló ẹ̀ aláàánú ni ẹlẹ́ẹ̀kejì a ní obìnrin tí máa ń sọ gbogbo tó sì ní jọ́sì bẹ́ẹ̀ ni a máa sọ rẹ̀ ní kọ́pọ̀ ẹlẹ́ẹ̀kẹta alóbìnrin onírẹ̀lẹ̀ ni bẹ́ẹ̀ ni gbogbo àwọn èèyàn tó wà ní àkójọ rẹ̀ gbogbo wọn ni wọ́n nífẹ̀ẹ́ lẹ́yìn eléyìí nínú àwọn ọlá tí obìnrin yìí ní rahmatullahi alayha alákọ̀ọ́kọ́ min khayri nisa'i al-alamin ó wà nínú àwọn obìnrin tí wọ́n ní oore jùlọ lé ayé gẹ́gẹ́ bí àlẹ́sà àkọ́lá ti sọ. mubashiratu bil janna bẹ́ẹ̀ ni wọ́n ti fún ní ìró àgbòrò pé ọmọ àlùjẹ́ńdà ni lílé ayé tí wọ́n ti kó tó kú. ẹlẹ́ẹ̀kẹta شرفع الله تعالى أن تكون حامية وحارفة لموسى الله قلت إجيبا فún láti jẹ́ pé òun lẹni tí ó sọ àlẹ́bì Musa tí òun jẹ fún ọpa ẹlẹ́ẹ̀kẹrin an'ama Allahu 'alayha bí ọjà àti làákì ọlọ́run ọba torí ọpọlọ tó pé ọ̀pọ̀dọ̀ kẹ́lẹ̀ tẹ́sán lòmìnira yẹ́gbìbò fílmù náà bọ̀rọ̀ التي تدور بين موسى وفرعون torí pé gbogbo ìgbà ní máa béèrè sálẹ̀lì tó borí nínú àlẹ́bí mọ́tà àti fìràwọ̀ tó béèrè pé tọ́kọ̀ òun ló borí torí pé ìdí ń wá òdodo ni èyí ṣe pé bóyá ó fẹ́ gbè lẹ́yìn ọ̀pẹ̀ àà ń òdodo torí ẹni ọba borí ajẹ́kọ̀ọ́ òun ló ولما يقال لها غلب موسى مثل ما يقول موسى لبوري يعلن الإيمان بالله جواز بإيمان رجالي إذا أعود عليه موسى أتبع الله وباركه ألا تعلم أراها الله مسكنها في الجنة وهي حية ọlọ́run bá fi ibùgbé rẹ̀ hàn nínú àjẹ́ náà ó sì wà ní ayé tó ń tẹ̀lé tó kò sí èméjì pé eléyìí ìgbéga ńlá ni ọlọ́wọ́ ọba tí ó kẹ́ fẹ̀hánù tí ó bèrè eléyìí ni díẹ̀ nínú tí àwọn sọ nínú ọ̀rọ̀ àsíá ṣùgbọ́n àmọ́sọ́rì mélòó ni mo sọ nínú àwọn bàbá ìlú rẹ̀ ní pé àgbéga rẹ̀ ọlá rẹ̀ márùn ẹlẹ́ẹ̀kẹfà ni pé ọlọ́run ọba ó kó yọ níbi ìjìyà tẹ̀háwọ́nà pẹ̀lú fífi àìjẹ́nà rẹ̀ hàn nígbà tó ń fìyà jẹ. àwọn àbá ni àwọn ẹ̀kọ́ tí ń bẹ nínú ìròyìn obìnrin omi àtàhárí عن أهل الحق والصدق واتباعه ونقي وما وجه ولده àwọn èèyàn dáadáa lórí kéèyàn lè ìwàjọ wọn kéèyàn lè kọ́pù pẹ̀lú wọn. ẹlẹ́ẹ̀kejì التعلق بالله واللجوء إليه في الشدائد وفي كل حين gbogbo bàtà bá wà nínú ìṣòro ọyẹ pé ọlọ́wọ́ ọba láàárọ̀ mọ́ òun ló aláàtì jẹ́kẹ̀lé ọ̀dọ́ rẹ̀ lápadà sí eléyìí ò ní ìwà ìmánì tó gbogbo ìgbà tí yàrá wà ní òkòrò ó padà sọ́dọ̀ ọlọ́wọ́ ọba. ẹlẹ́ẹ̀kẹta husnu bọ́ọ̀lù billahi ta'ala wà bí azimi karọ̀lù kéèyàn máa dábàá tó dáa tọ́lọ́wọ́ ọba rẹ̀ àbá tó dáa máa dá ọba rẹ̀. kéèyàn ọmọ máa ń rogún síra rẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run ọbẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin sárkùn mẹ́ta àdúnyà sáìlà wọ́n tàbá sùkù dínà ìgbòm dáàbò ìlàsọ. obìnrin inú ìgbádùn lọ́wọ́ àmẹ́tì ló sá bó ti tó ní àti áwò bó ti tó nínú ìjọba rẹ̀ àti ọlá rẹ̀. òṣèlú kàtàkó yẹ ọ̀rọ̀ rẹ̀ wò òṣìṣẹ́ owó ni ọlá ni ipò ni ilé òun tó àti ìgbọ́rọ̀ yẹn nìkan tó tó fi ra ọ̀nà lónìí torí pé ìgbéraga rẹ̀ ó ti ó ti ẹ̀sìnra rẹ̀ lọ́nà ṣùgbọ́n obìnrin yìí gbogbo inú ìgbádùn kan wà eléyìí ọ̀jọ́ lójú ṣe ń tọ́jọ́ lójú lójú ni kó rí òdodo kan gbà mú kìí ṣe àwọn ọ̀gbádùn tó ń gbé inú rẹ̀ lójoojúmọ́ yẹn títí ìbá ṣe bẹ́ẹ̀ ni òun náà bá tẹ̀lé mú fìràhùn torí pé wọ́n fẹ́ pa ó sì mọ̀ sọ́mọ́ pé sọ́mọ́ ti kò ń gbogbo orí ìgbàdùn tí òun wà inú rẹ̀ ni wọ́n fi lẹ̀ torí pé àwọn tó kí ikú bá dé fún wọn tó máa ń kí gbé e tó àwọn tí wọ́n fi lẹ̀ lọ ń ayé òun ni nígbà wọn láàbò fún ọ̀fẹ́ lọ́ńbẹ̀ẹ́. ẹlẹ́ẹ̀kẹrùn àkọ́bùrù wọn ìṣá wọ̀tà àmbùlù àdá fi sabilillah sùúrù àti wíwá ládàlọ́dọ̀ ọlọ́run gbogbo tó bá dé báyẹn lórí aburú tó dé báyẹn kéèyàn wà orí ọlọ́run wọ̀tàbáàtò alẹ́ hàk wọ̀tẹ̀rí kéèyàn ojú tuntun lórí òṣogbo àti ìmọ̀lọ́wọ̀ wà lọ́kàn. ẹlẹ́ẹ̀kẹfà أن عاقبة الصادقين والصالحين الجنة وفي عقيد إجمعين قد إجمعين أولوده إجمعين ليري أني الجنة ولو تجرات ثقة وقوة عليك بأن الله تعالى يبدي عباده المؤمنين في الدنيا والآخرة وتكير إليه ولو وضع ما قوة مؤمنين أما قوة يوم الجبوع الصدوق بوه من يعيني àtijọ́ bẹ̀rẹ̀ àlùfẹ́yàmù. eléyìí ó ní ẹ̀kọ́ sí ìròyìn àṣìá ìyàwó fìhàn tó kọ́ wa. ẹlẹ́ẹ̀kejì nínú wọn àṣẹ́yìdà Maryam bíntì Amran ó ní aṣíwájú olóbìnrin Maryam ọmọ Imran orúkọ rẹ̀ Maryam bíntì ọ̀nà bọ́lọ́ǹkì pẹ̀lú alukur'an náà nìyẹn tí bí ààrẹ ti ṣe ló ń sọ nù. wọ́n ní abí ní bẹ́ńkì mọ́tì síwájú ojú ọdún kátó bí àlẹ́bí èyí ni pé ọmọ ogun ọdún ló wà tó fi di pé ó bí àlẹ́bí ìgbà. nínú àwọn okùn àjàpè tó ń pè é ó ní alfasul àti ká ní mariam alfasul virgin maid ẹni pé ẹni tó ń obìnrin tó jẹ́ virgin wọ́n ṣe ní fasul nígbà mi wà tún máa pè ní mariam al-azra ìtumọ̀ kan ni ní al-azra àti alfasul gbogbo ẹni tó túmọ̀ sílẹ̀ ní virgin. باقي الليل في بولا في هذه با أتقو با نبي زكريا قل وكان متزوجا أخت مريم آه، زكريا النبي زكريا عليه السلام أوفي أمايا مريم àbí ó jẹ́ pé ó kù níbi nǹkan dájú ni pé kì í ṣe ọmọ àyà ni wọ́n torí pé ìyá yìí ó sunkún mọ́nà pé òun ò lọ́mọ ìlọ́lọ́run ti fún ní mẹ́rin àti olóṣèlú abẹ́ ní òkú. نعم zakariya yìí wọ́n ní zawudu kọ̀ọ̀lẹ́tò ẹni pé ọkọ àǹtí mariam ọkọ àǹtí mariam orúkọ rẹ̀ àṣìyà so nítorí pàtàkì ni pé zakariya ó fẹ́ alásùnmọ́ mariam eléyìí ó fi hàn pé igi tí wọ́n ti bí Mariam ayé àwọn ẹni eré ni àwọn onígbàgbọ́ wọ́n pé Zakari ya ànábì ọlọ́run nínú bẹ́sìn martin òun náà sì ni iṣẹ́ rẹ̀ wà tó fi ń lọ́sọ́jọ́ ọ̀nà ọlọ́run òṣòwò ja òun pẹ̀lú àwọn àfa oríṣiríṣi tí wọ́n jẹ́ aláṣọmọ Mariam. àyà alukur'an tó ṣàlàyé nípa Maryam alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ọ̀rọ̀ ọdún tó ní ìfọ́lẹ̀tì mẹ̀lẹ́ìkàtì ya Maryam إن الله اصطفاك وطهرك واصطفاك على لسان العالمين nígbà tí mẹ̀láìkà tó pe Maryam pé wọ́n Maryam dájúdájú ọlọ́run ti gbà ọ lẹ́tà ọyàn ó sì kọ́ ọ mọ́ ọwọ́ ayọ̀ lórí gbogbo àwọn obìnrin ilé ayé. يا مريم اقنطي لربك واسجدي واركعي مع الراكعين ومريم farabalẹ̀ lórí ìjọsìn fọlọ́run ọba rẹ̀ kọ́ padà sọ́dọ̀ ọlọ́run kó máa ṣe sùjádà fún kó máa ṣe rò kọ́ wà nínú àwọn tó máa tẹ nípa kọ́lọ̀. Àdìsí wa láti nu láti ọ̀dọ̀ Abu Hurairah tí a ní sọ̀rọ̀ sọ́nà sọ pé kullu insani kadhibuhu ìlú. ينكبه الشيطان في خاطرته إلا ما كان من مريم وابنها gbogbo ọmọ pátá tí wọn fi lé ayé àti ètò ẹkùn gbogbo wọn pátá ni èsù ṣẹ̀tàn ìlú dáná fọwọ́ dáná fọwọ́ ṣẹ́ níbí nígbà tó bá ti tán. Allahu àlọ́ bá ti ń jẹ́ kọ́mọ oṣù tó ní àwọn. Illa ma kana min Maryam, àyàfi Maryam kàtúnṣe, wabniha àtọ́mọ́ rẹ̀. Nígbà wọn bí Maryam, èsù ọ̀rá ìfọwọ́ kan fún àwọn sì di ọmọ rẹ̀ èso ọ̀rá wò fọwọ́ kàn. ìròyìn Mariam ibnu ifa àbá oníròyìn tó mọ ń kọ ìwé tààrí wọ́n gbajúmọ̀ gan-an níbi síra Ànábì Muhammad sallallahu alaihi wa sallam àti àwọn tààrí ìpínlẹ̀ èkó òun àtàwọn míì wọ́n gbà wá pé àna umu Maryam kanat latin wípé ìyá Maryam kìí bímọ èyí pé àgbẹ̀ni kìí bímọ àbí kò sí ìbímọ. فرأت يوما طائرا يبق فرخا فرخا له ọwọ́ àsùnjọ́ kan orí àwọn ẹyẹ ẹyẹ kan tí ń lọ mú oúnjẹ tó ń fi sí ẹnu àwọn ọba rẹ̀ àmọ́ bẹ́yẹ máa ti ṣe tọ́ba tọ́ba mú oúnjẹ lẹ́nu yóò wá fi sínú àwọn ọmọ bó ṣe ń ṣe nìyẹn lọ́ba tàbí. ibẹ̀ yẹn ló ti wá ṣe nágùrù ó ní ah, ìjẹ́ ó jẹ́jẹ́ fọ́lọ́wọ́ ọba wípé ìmọ̀hámẹ́ǹtì tọ́lọ̀ ń bá ẹgbẹ́ ṣe ti mú lówó la ata alamna waladi muharrara ọmọ mi màá sí rẹ̀ fọ́lọ́wọ́ ọba ni wípé yóò máa sin ọlọ́wọ́ ọba ni torí pé nínú ìṣesí wọn lásìkò náà tí wọ́n bá bímọ pàápàá jùlọ àwọn tó súnmọ́ àwọn àlejò ọlọ́run tí wọ́n bá bímọ ọmọ ẹ̀yẹ ni wọ́n gbé lọ sí bẹ́ẹ̀kì ìwádìí àwọn àfà tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ àwọn ni wọ́n àwọn ẹ̀tọ́jú ọmọ tó ti dàgbà òun náà wà á na àwọn bọ́ọ̀lù ẹ̀ṣiṣẹ́ nínú bẹ́ẹ̀kì ìwádìí kọ́yẹ́ pé ìjọsìn lásán ni wọ́n gbàgbọ́ ti kọ́ náà ni مريم وكانوا في ذلك الزمان ينظرون لبيت المقدس قداما من الأولاد نبتي obìnrin ló ń tán wá sí Mariam tó sì jẹ́ lásìkò náà wọ́n bá bímọ wọn máa jẹ́jẹ́ fún ilé ọlọ́run pé àwọn ó bímọ àwọn oṣù gbéra ni ọlọ́run láti lọ sọ pé eh, sábàǹtì kan náà ó ní ọlọ́run ọba ń sọ fún wa nínú Al-Qur'an nígbà tó ń sọ pé إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا nígbà tí ìyàwó ìyàwó Imran tó ń sọ pé ìwọ ọlọ́run ọba mi wọ́n jẹ́jẹ́ fún ọ lórí ọmọ tí mo bá bí tó wà nínú mi yìí màá sọ bí ọmọ tí màá fúri rẹ̀ fún ọlọ́wọ́ ọba kọ́lọ́ máa fi ọlọ́wọ́. فتقبل مني تريد إذا أدعو من بيتين إنك أنت السميع العليم ولو وضع ọba tí gbọ́n ní ọkọ̀ onímọ̀ ní ọ̀hún. ìyàwó Imran yìí orúkọ rẹ̀ anna ní ọ̀dọ̀ wọn pè ní anna tàbí bíntì fàkúzà ibnu kọ́mbò wọn ní ìyá mariam wọn sì ní ìyá àyà anabi isa imran yìí wọn ní ọkọ ìyá mariam. ó sì ní bàbá Maryam sọ̀rọ̀ tó ní ìmì nàbàbùkù láta máa fi bọ́kùnrin ìlú àkọ́rọ̀ mo jẹ́jẹ́ ní gbẹ nínú mi láti sọ di ọmọ tí máa pírì tí ó máa gbé inú ilé ọlọ́run láti máa jọ́kùn kan àwọn afáàní wàtánà hàdà lóbò yẹlzamu fi ṣẹ̀rì àtìhìn wípé irú ìjẹ báyìí ó pa dandan nínú ṣẹ̀rí àwọn gbogbo ẹni ọba ti jẹ́jẹ́ ó ti dandan kó lè fún wọn. فكان المحرر عندهم إذا حرر جعل في كنيسة يخدمها ولا يبلغ مقيمها حتى يبلغ الحلم yóò wá jẹ́ pé ọmọ tí wọ́n bá ti fúrí báyẹn wọ́n á gbé lọ sí bẹ́ẹ̀kì mẹ́sì ibẹ̀ ẹ ọmọ mọ́mọ́ abé títí yóò fi dàgbà tí ó di bàlágà kò ní jáde kó ní ọbẹ̀. ثم يتخير فإن أصاب كندا حيث شاء nígbà yẹn ni ó ti ta ìṣàkóra rẹ̀ torí pé ó ti gbọ́n ó ti ẹni tó ti yọ rẹ̀ tó bá wù láti kọ̀ntínú láti máa gbénu bẹ́ẹ̀kì lọ́sì láti máa ṣiṣẹ́ tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ tàbí màdìyà wọ́n ni tẹ́rọ ní ìkọ́ ma láyé dúdú yáwù dáadà dáadà kọ̀ntínú tó bá wá tó bá tẹ̀lé ti pé òun kọ̀ntínú láti máa gbé inú bẹ́ẹ̀kì lọ́sì àwọn jẹ́ pé láti gbà yẹn kò ní jáde mọ́ lọ síta. ولم يكن أحد من من أنبياء بني إسرائيل وعلماؤهم إلا من أولاده من حرر لخدمة بيت المسجد ipe kò sí ọ̀kẹ́ nínú àwọn ànábì ọlọ́run tó wá láti inú bàní israẹli àyàfi bí ó ní ọmọ kan ṣoṣo àbí àwọn ọmọ wọn tí wọ́n rí ìbáyẹ̀ láti máa ṣe iṣẹ́ nínú bẹ́ẹ̀sì mọ́tò. ولم يكن يحرر إلا المال وكيتني يا أم أخرين أم أخرين من تيسو ولا تصلح الجارية لخدمة بيت المسجد طريقه بني kò tọ́ nínú nẹ́tọ̀ rẹ̀ láti ṣerú iṣẹ́ bẹ́ẹ̀. Bímọ ìṣíbọ̀ àmìlẹ̀ ṣáìdì ọ̀làdà torí pé nígbà míì ṣáìbọ̀ tí ọmọ ṣe ó láti jáde kú nínú bẹ́ẹ̀sì lọ́sùn. Àtàwọn nǹkan míì tí ó máa mú jáde yìí so falamma wada'atha qalat rabbi inni wada'tuha untha òun náà nígbà tó lóyún sínú ọ̀ràn kan ọ̀rẹ́ ìdí ni tó fi jẹ́jẹ́ ikú wọ́n sọ di ẹni tí wọ́n wà free láti máa ṣe iṣẹ́ fọ́lọ̀ nígbà tó wá bí ọmọ náà tán orúkọ tọ́lọ̀ ń pé ìwọ ọlọ́run ọba o ọmọ tí mo ní ọmọ ẹ̀ṣẹ́ tí máa jẹ́jọ́ pé ń fi rẹ̀ fọ́lọ̀ obìnrin mo bí o. والله أعلم بما وضع أنا ثم جل في الكبي وليس الذكر كالأنثى باتي يوبيري وباتي أقوي وإني سميتها مريم تضو مصان مريم وإني أعيدها بك وذريتها من الشيطان ẹni pé mo gbà ó fi tó mi mo sì sọ lóko mariam bákan náà mo tún wá ìsọ rẹ kọ́ sọ kúrò níbi ṣètọ́n àti àwọn ìdòríyà rẹ̀ tí ó jáde látara rẹ̀ má kí èsì ṣètọ́n ẹni bà wọ́n àbí pọ́sẹ̀ wọn kúrò lójú ọ̀nà tọ́lọ̀. ìtumọ̀ eléyìí wípé ìwọ ọlọ́wọ́ ọba tó ń ti fẹ́ mi wípé mo fẹ́ kí n ní ọmọ tí ọ̀nà ìṣiṣẹ́ fún ọ. ṣùgbọ́n obìnrin mo bímọ náà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà mo bàbá òkú fún mi mo sì sọ ní orúkọ Mariam wọ́n ní Mariam ìtumọ̀ ní àdídàtò ọ̀dímọ̀tò náà èyí ni pé ẹni tí ó máa jọ́kù tí ó máa sùn ìtumọ̀ مريم lédè wọn. إمام القرطبي رحمه الله وما حديث وانا تفسير حديث قدم صحيح مسلم أبو هريرة أكا رواية كنوية ليس قل يرى النبي صلى الله عليه وسلم قل ما من مولود يولد إلا نخته الشيطان kò sí ọmọ táàkì nílé ayé àyàfi kọjá pé ṣèǹtàn ọ̀pọ̀lọpọ̀ fẹ̀yẹ̀tẹ̀yìn lùkọ́ rẹ̀ pa èyí ló jẹ́ kí ó kígbe lọ́sọ́nà ẹ̀kọ́ gbígbà tó tó lóun ti ṣáka tó ẹ̀rí ó kójú owó lọ́wọ́ ẹ̀ ó kọjá dé pé fẹ̀yẹ̀tẹ̀yìn lùkọ́ rẹ̀ pa tó bá ti fọwọ́ gbòòrè ó ní ọmọ ọ̀rọ̀ yóò wá kígbe nígbà di tán. min náà ti ṣe ìtọ́wò lórí fífọwọ́ gún ṣíṣe ìtọ́wò fọwọ́ gún. ilá bùnà mariam wà ó lò àyàfi ọmọ mariam àti ìyá rẹ̀. mi ò wá mọ̀ ọ́ àwọn òbí máa ń dá àwọn tọmọ ọ̀pá tuntun wọ́n rò pé bọ́yá ní ìgbà tó yà ọ́ lò pé tí wọn bá sọ fún yòówù ìfẹsẹ̀ tí ọ̀pẹ̀lẹ̀ tó lọ àdúgbò tó ti wà kọjá bí experience náà èyí tó wà kọjá bí experience tó ti wà tó ti dé tó ti dé fact sí èdè tí ó yọ tí ọmọ ọba sọ fún kí nǹkan tó ọ̀pẹ̀lẹ̀ sí i. wọ́n rẹ̀ sùn lọ́rùn rẹ̀ wọ́n rẹ̀ sùn lọ́wọ́ orí gbogbo tó tẹ̀sù ojú òkú dáadáa ọmọ wáyé kò tuntun àwọn dókítà wà tó ń وإلى على كل حال sọ ìtọ́ wà nínú súnà ni pé èsù olóma fọwọ́ gún ọmọ ó ní ní ọmọ yẹn ọba kígbe so kò sẹ́ni tí èsù lè wá ṣe bẹ́ẹ̀ fún àyàfi Mariam àti ọmọ rẹ̀ abu rẹ̀ àwọn ẹ̀sọ́ ṣe kí kọ́rọ́pù lè ṣe tún tó bá wù ní ohun ẹ̀ka ẹ̀ nínú àǹkùránì fẹ́ gbọ́ ife wa inni ọ̀ìbù ha bí kàwọ̀ tó fi ha nílẹ̀ ṣèǹtọ́ọ̀lù rọ̀bì tó àdúrà mọ̀mọ́ yìí òun tó fi jẹ́ pé àdẹ́bí isa Maryam nígbà tí wọ́n bí àtìgbà tó náà bí ọmọ rẹ̀

ní ìgbìyànjú èsì lórí àwọn àlẹ́bí ọlọ́run tọ́lọ̀ wọ̀ lágbára. pàápàá jùlọ ọlọ́run sọ nínú àkùránì ṣe wá pípé inna ibadi laysa alayka laysa laka alayhim àwọn ẹrú mi ò lágbára kankan lórí wọn ò lágbára lórí ẹrú ọlọ́run ọba tí ń jọ́sìn ìfọ́nà tó sì gbàgbọ́ fọ́nà ọlọ́run wá gba àdúrà obìnrin yìí ní gbígbà tó dáa wà á ń bàtà nàbàtà nàbàtà ó tún wá kó léṣo èso tó dáa èyí tó fún ọmọ tó bí ó fún léṣo tó dáa wà kàfàlà ha zakariya zakariya òun wá tọ́jú ẹ̀ gẹ́gẹ́ bá ti tàbí pé nígbà tí wọ́n gbọ́mọ náà wá zakariya omi àdáni ńlá síwájú ní bẹ́ẹ̀sì mọ́tì àwọn tó jẹ́ ẹlẹ́wà àwọn àfa àwọn ìmọ̀ olúkúlùkù kẹ́kọ̀ọ́ jẹ́ pé òun lè wọ́n fẹ̀jọ́ omi náà lọ́wọ́ àti pé ìyàtọ̀ ẹ̀ ló ń bẹ lọ́wọ́ lọ́dọ̀ ọ̀rọ̀ lórí ìdáni ọ̀fẹ̀jú kó wá tó di pé wọ́n mú ìje fún ẹni tí ọ̀bà tó bọ̀ ọ̀nà náà wọ́n wá pé zakariya olùgbémú olówó agbọ̀nà náà tó bí. ọlọ́ni kùlẹ́mà dákọ̀ àlàáfẹ́ ìhà ìwọ̀sẹ̀rẹ̀ ìjọba ọmọ náà yóò wà ní nìkọ́ọ̀pù yẹn pé wọ́n wà ní àyè tí ó ti máa jọ́sìn lọ́wọ́ pé olùkẹ́ wà bẹ̀rẹ̀ àyàfẹ́ tó ń tọ́jú rẹ̀ ní ọmọ ìwọlé tọ̀ tó gbogbo ìgbà tí Zakariya bá wọlé tọ̀ wájàdà ìjà àríkọ̀ọ́ yọ baa oríṣiríṣi oúnjẹ arzikì lọ́dọ̀ rẹ̀. kọ́lá ya Maryam anna laki hada yóò wá bílé rẹ̀ pé wọ́n Maryam kó ló ti rí lè. kúwà ní ẹ̀ńdìlá yóò wá sọ pé nítorí àtọ́tọ́ ọlọ́run ló ti wà. inna Allah yarzuqu man yasha'u bi ghayri hisab ọlọ́run ọba a máa ṣe ìkẹ́ yọmọ ẹ̀ṣẹ́ àgbèsè fẹ́ tó láì jẹ́ pé tó gẹ́gẹ́ bí àwọn àtúfà ti sọ ni pé oúnjẹ tí ń bá máa ń wà lásìkò òjò èyí tó máa ń wà ní àsìkò ẹ̀rùn lẹ́ẹ̀ka lọ́dọ̀ èyí oúnjẹ tẹ́ ẹ̀ lè rí lásìkò ẹ̀rùn èyí tí máa ń bẹ lásìkò òjò lẹ́ẹ̀ka lọ́dọ̀ rẹ̀. هنالك دعا زكريا ربه irú àwọn tí ojú Zakariya rí pẹ̀lú ọmọ tí ń tọ́jú yìí ẹ̀yin ló jẹ́ kí ẹ̀dùn ọkàn náà mú un náà pé àá ìwọ náà kí wọ́n ló dé tó ní sí mi náà lọ́nà. mo náà wá gbọ́dọ̀ sókè lọ́wọ́ akọ náà pé rọ́bì hábìlì nílẹ̀ tó ń tàbí níyà kàǹkọ́ yìí náà ìwọ náà fẹ́mi náà lọ́nà fúnmi nígbò rí àkọ́dá ilẹ̀ pẹ̀lú oṣù ha ìwọ ni ọba tí mo gbọ́ àdúrà. mo tilẹ̀ jẹ́ pé kì í sọ ọ̀rọ̀ Zakariya ni ó bá wa débi ọ̀rọ̀ Maria ni oúnjẹ àìsàn ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo fi ń wòye sí kíkọ̀ náà yóò padà wá dúró torí àsìkò àlùmùsùlùmí náà làṣọrò òkè àwọn mùsùlùmí wọn máa lórí àdéhùn rẹ ni so àsìkò tá a dá fi kọjá káàdùn báyìí èyí tó kù níṣà aláǹfààní á wá parí ẹ̀ lọ́wọ́ ìdí tó máa ká lọ sí jábọ́ ni pé orí tó kù ló tó pọ̀ ọ̀pẹ̀ tó ta ìṣe sẹ́yìn lórí pé ìtàn Mariam ìṣàkó gbajúmọ̀ nínú Al-Qur'an tó jẹ́ pé àwọn àyà tó pọ̀ ló sọ̀rọ̀ rẹ̀ pàápàá jùlọ súwúrà kan gbáko lọ́lọ́run bá sọ̀tà lẹ̀ fún Suratul Maryam. tó tí a bá ní á àlàyé tó pé lórí ẹ̀ tíra gan àìmọye ọjọ́ láti ṣe so a dúró lórí eléyìí èyí tí a ṣe tó ṣe déédéé ọlọ́run tó fi wá ládẹ́ èyí tí a ṣe àṣìṣe lórí ẹ̀ ọlọ́run ọba tí ó forí jù wá asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. sórí ọ̀rọ̀ ń bọ̀ wá lórí ìgbà tó lóyún ìgbà tó bímọ ìgbà tó mọ́gbọ́mọ wá sí ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ kí ni kí ó ṣẹlẹ̀ irú ọláwo lọ́lọ́run fún irú ọláwo lọ́lọ́run fún ọmọ rẹ̀ náà tó ìdí tó mọ̀ á dúró lulẹ̀ sàlámù alaykum wa rahmatulah.